Ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa ẹ̀yin olólùfẹ́ fíìmù ládùúgbò mi for my area ẹ tẹ subscribe button láti wo apá kẹta fíìmù ládùúgbò mi for my area mo lérò wípé gbogbo yín ti wo apá kìíní àti apá kejì fíìmù náà fún àwọn tó ń retí apá kẹta ẹ tẹ subscribe button láti wo láti wo apá kẹta ládùúgbò mi for my area àǹfààní tẹ ò máa rí ni wípé a ó máa notify àwọn subscribers wa nìkan àwọn ni wọ́n máa kọ́ rí fídíò yìí tí ó bá jáde o àwọn ló máa kọ́ wo fíìmù náà tí ó bá jáde torí pé a máa notify wọn ẹ má gbàgbé láti tẹ subscribe button tí ẹ bá mọ̀ wípé ẹ fẹ́ wo apá kẹta fíìmù ládùúgbò mi for my area mo lérò pé ẹ ti wo apá kínní apá kejì rẹ̀ mo dẹ̀ mọ̀ pé ẹ mọ bó ṣe dùn tó ẹ máa wo apá kẹta fíìmù náà àwọn òṣèré tó jẹ́ wípé wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà nínú fíìmù náà àwọn òṣèré bíi tẹ̀lẹ̀ bíi ọdúnládé adékọ́lá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pẹ̀lú àwọn òṣèré jàǹkànjàǹkàn tí wọ́n wà nínú fíìmù náà àwọn ni wọ́n kópa nínú fíìmù ládùúgbò mi for my area lónìí a kò ní lè jù báyìí lọ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́ ìdí tí wa kò ní di láṣẹ Èdùmàrè Ọpẹ́ Ọmọ Àjíbóyè lórúkọ tèmi ẹ kú dédé wòyí níbikíbi dábàá ti ń wù wá nílé lóko lẹ́yìn odi ire gbogbo ọmọ rè ó tún dọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dìgbà.